you ẹ ṣé o ẹ ṣé gan. ẹ kú jókòó ẹ wò ẹ má bínú sí wa ìjókòó wọn mi ń gbé sọ fún mi pé kí ẹ má bínú ẹ àbò màrún ṣe sí bọ. báwo ni o tí mo máa fi ṣe kẹrin kan. bàtà ẹ̀ náà ni màá wọ̀ fún máa ṣe tán. báwo wà ní àwọn fẹ́ṣọ̀ àti ṣé wọ́n ti organize ìgbín ti ṣetán látàárọ̀. ìdènà ọ̀gá ìfọ̀fẹ́ organize drink nǹkan mi ṣé o ti wọ́n ti lẹ́yìn ṣàkóso tó ti lọ ọ̀rẹ́ọ̀ ọ̀rẹ́ọ̀ mọ́mí náà máa ṣe tán sí gbogbo àwọn bá pa á sí. ìgbàdàn àwọn ojú wa. Ah, ah, ah, látàárọ̀ kí ló dé orí irun iná lẹ ṣì wá ní. everybody ló ti ready. of course everybody ti ready Yeah. túnde ìwọ náà ti fẹ́ jù lọ ìwọ náà. tiwa àti ṣìkẹ́mi tiwa àti ṣìkẹ́mi àwọn méjì wọn ti ready. ìyá ah sista ẹ̀yẹ́ ti dárí snap mi. That's my baby. Okay. Wow. Okay. <laughs> All right. Um, um today. Uh, okay. Um, today. Um, ìwọ náà pack up kọlọ dúró de wa ta. Ẹ kó tètè lọ́wọ́ ní mọ́tò yìí ó pọ̀ ṣe ti gbọ́. Bí o yẹ dáhùn dáhùn dáhùn dáhùn. Òun náà ló send me ní text rẹ̀. Wow, that's nice. Tunde yóò yọ yọ please. Okay. o. Ṣáájú àárọ̀ tí mo fi pẹ̀lú máa ṣe tán. Yeah, I'm okay. Yeah. Yeah. Sister. Yeah. Oh, okay, okay. okay. You already got sister. She's well. Okay, okay. Yeah, I'm okay. Sister. dẹ̀ gbà fọ́lọ́hún tẹ̀ra mọ́ pé torí ọlọ́run gbà fọ́lọ́hún tómi wọ́n ti ṣe tiẹ̀ nìyẹn gbà fọ́lọ́hún má pa ẹ̀. kí ni mo ṣe fún tọ̀bí wá kí ni mo ṣe fún tọ̀bí wá kò yé mi ẹ bá mi sọ kí ni mo ṣe fún tọ̀bí wá ó ṣe jẹ́ ènìyàn ó ṣe jẹ́ ọjọ́ ẹ̀yẹ mi ṣèjẹ́ ọjọ́ ẹ̀yẹ mi nítorí tọ̀bí wá owó mi sọ ní ọjọ́ ìbànújẹ́ wọ́n mi lọ́wọ́ ó dé mọ̀ pé love anybody the way I love him ó ṣe wọ́n jẹ́ ẹni kí ni mo ṣe fún ọ. ẹ̀rọ ọpọlọ mi sọ̀rọ̀ ìṣòro wọ́n ṣe lè lè ṣe wọ́ ṣòro ìtọ́lúwà ṣe tiẹ̀ ni kò ṣe tọ́lọ́run ó kọ́ lọ lọ́rùn mo dẹ̀ mọ̀ wípé ọlọ́run tó lajúlẹ̀ tí gbogbo orú nǹkan báyìí fi ṣẹlẹ̀ ó wù ú ní ọlá ńlá ẹ̀yìn I don't want to. I know you did me awful. There's nothing anybody can do about this. Yes. Bọ́n ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ ayé mi báyìí. I ṣàwọn pé relationship mi kò kí two or three months lọ. Ẹni tó pé ọdún kan tí èmi àti Tòmíwá ta ti ń jáde. Tòmíwá wá gba omi jẹ́ ní ojú mi. Ibo ni kí ti Where do I start from? Ẹni kó má sunkún mọ́. Ọkọ mi ló ń lọ. Ibi ti bàjẹ́ o. Ibi ti pa mí o. Tẹ̀lá mọ́ pẹ́. Tẹ̀lá mọ́ pẹ́ ó ti tó. Ó ti tó ọkọ mi. Ó ti tó. Máa wù mí tó bá sunkún látẹ̀lé títí dọ̀la kò kúkú ràn nǹkan tó wà lẹ̀. gbogbo ẹ̀ mọ́ ó ti ṣe. ọba aláṣẹ pé lọ́lọ́run ọba ṣé o tún wá rí n tó bá ti dá báyìí òun lọ́lọ́run ọba máa ń ṣe ọlọ́run mà ní pètì ẹlẹ́kùn gbogbo ohun tọ́lọ́run ọba bá ti ṣe láyìí dáradára ni o èmi ti gba tèmi fẹ́lẹ́ dùmarè o níṣe ni kò mọ́kàn o mi ò bá ti yàn yẹ́rí mi ò ní kó má dáa fún ọmọ ọlọ́mọ àmọ́ ẹni tó ṣe ayé ètì ẹ báyìí tàbí ẹni tó ní kókó rí báyìí o kò ní kàn o kò lọ́run ọba the only thing ká lè ṣe é sì ni pé ká máa dúpẹ́ lọ́dọ̀ ọ̀dọ́ ọpẹ́ lọ́rọ̀ ìdá sí bẹ́ẹ̀ nìṣó ọlọ́run lórí wájú ló rẹ́yìn ọlọ́run lórí wájú ló rẹ́yìn ọpẹ́ ni ká máa dú lọ́dọ̀ ọlọ́run ṣé bí kò mẹ́mí ẹ lọ ayé òde gbàgbẹ́ bàjẹ́ ayé òde ní gbàgbẹ́ bàjẹ́ lágbára ọlọ́run títí ẹ ló ṣe àìmọye ọkùnrin àmọ́ bóyá kò tiẹ̀ ṣọ̀pọ̀ rárá ọlọ́run sì máa ṣọ̀pọ̀ títí ẹ ṣé iṣẹ́ tí owó kan wá dà kó ṣe léwọ̀ ni ọkọ̀ orí ẹ̀kọ́ ló yẹ kó fẹ́ ṣe yẹ kó fọ́kọ̀ lọ́wọ́ bíbí wọ̀nyí kọ́lọ́ ṣe máa ń dàrú tí ò bá tọ̀ dáadáa ní ẹ ilé ọkùnrin mákè ó yí tó da wárí kiri ìbẹ̀rẹ̀ ló máa já sí ni. bẹ́ẹ̀ ọlọ́run ní fi sílẹ̀ ọlọ́run á dúró tiwọn náà ọlọ́run wà ní tẹ́ka fi lè sọ tiwọn náà agbára ọlọ́run ṣé ìrìn àlọ́lé ẹ ṣe gan mo mú mi jù ọ́ ẹ bá mi kàn sọ ọtí ra mo pẹ́ mo ti ń bẹ látàrọ kó tiẹ̀ bọ́ wedding gown yìí kó tiẹ̀ bọ́ ọjọ́ tọ́bí wá tọ́bí wá tọ́bí wá. <laughs> ṣé bóyá nǹkan rere lọ́wọ́ fi ṣe. lọ́wọ́ fi ṣe. ṣé kò fẹ́ tọ́kọ́jọ́ làkọ́sọ fún mi pé kékeré ọlọ́màjẹ̀ kí n fojú tó wà. madam ó ṣe mi mú fún mọ́tò gbà ṣíbí kọ́ lọ mọ́jì kára lápò bá ní ṣé ni mo lọ lé ẹjẹ́ mi tinú dànù mọ́ mọ́tò lẹ́nu ìbá mi mo ṣe tíra láti dùn tó díẹ̀ ló kù kí mọ́tò wọ gbó gan ẹ bó wà ní kọ̀ǹdíṣàn wọn báyìí. ẹ wo ẹ ṣàjẹ kọ́kọ́ lọ rí dókítà mi ìfẹsẹ̀ ń ṣùgbọ́n wà ó kí kíkà ẹ máa gbàdúrà fún kó má bẹ̀rẹ̀ bá mi mo ti bá yín ṣe tí bẹ́ẹ̀ bá ṣàlè jẹ́ mọ́ ẹ̀yìn tí. ṣe kẹ́mi gan ó wà pẹ̀lú mọ́mí ní kìchìn ó ti fẹ́ tẹ̀lé wa bó ti mọ́mí rẹ̀ wá wọ́n ní bàbá rẹ̀ disturb mi. kò lè disturb mi ṣùgbọ́n kàn máa kí ni. tó bá ti ṣe díẹ̀ máa mú mi. connection pẹ̀lú tí ènìyàn. qui mi rò bóyá mo máa wá weekend náà o. ọ̀dà ẹ̀rọ kẹ́yìn máa pọ̀ sílẹ̀ ìwọ jẹ́ pé tó bá ṣe é ṣe fún wa ti mú bẹ̀ pẹ̀lú mi. Hmm. adúmọ̀ ti ti ń kàn fún màá wá sọ fún mọ́mí màá ní kán lọ níṣòro pé ọkọ ẹ o olówó orí ẹ o ó ń bọ̀ wá sùn orí ẹ bẹ́ẹ̀ sùn. a ná ẹ sọ bẹ́ẹ̀ ewo tún lélẹ̀. ọ wọn kì í mọ promise any special breakfast and this is the breakfast. special breakfast. Yeah. Tamiwa. special breakfast ni five pieces of biscuits and a cup of tea. Oh, she ṣebí want to sọ pé on wash with ẹ and that's why when you take time láti prepare ni. o prepare n tó tán. bí wọ́n taste the wọ́n kò wọ́n yóò gbọ́n okay. children and we dájú kò sí tàbí ṣùgbọ́n kankan mọ́ ẹ̀rọ ọgbọ́n ìwọ ni egungun ìyá mi mo máa sọ mi mo máa mi. This is a very, very big surprise. Taramaka, a beautiful woman like you deserves a big surprise. But you've not answered my question. Oh, tí ìfèsìsí béèrè me? I am wàá ṣe ìyá She ọmọ woman. Ṣé wàá bá mi kalẹ̀? Jọ̀ọ́, ó fẹ́ ta ni mo tún fẹ́ fẹ́. I to celebrate this special occasion. mo ń béèrè lọ́wọ́ ẹ̀ láti nǹkan over and over again You know what's special about today. so o mọ nǹkan tó special about today right. no you know. Okay. She ṣé o time tí mo propose to the dẹ̀ gbà ṣàmọ̀ pé last month wo tọ́míwá ìwọ ló máa ń gbé date sọ́kàn. ok ok ok ok jẹ́ kí n ràn ẹ́ lọ́wọ́ now mo propose ṣe um, on the night of last month kí ni date mi. Ah! thank you now èmi the ninth of October tó pé oṣù kan tí wọ́n tẹra mọ́ pẹ́ àṣàbí gbà láti jẹ́ ìyàwó èmi Tọ́míwá Àkànbí Ọmọmọlálọ́lá. Hmm, that's nice very nice mi mọ̀ pé ìwọ náà ní orúkọ oríkì mo wá ìtí ò sọ fún mi nígbà tí mo kàn sí nìkan. ṣé ó ní ọmọ Yorùbá kan tí ò ní oríkì ni ó dẹ̀ ti mọ oríkì ọkọ ẹ nìyẹn kò dẹ̀ máa kiri délédélé ni. màá máa ká ẹ. you know one thing màṣẹ sọ̀rọ̀ déètì ọ̀nà déètì yẹn kọ́kọ́ sọ sí mi lọ́kàn. kí ni yẹn báwo ló máa ṣe fẹ́ ọ tí mo bá sọ díẹ̀ sí pé ká fix wedding date wa sí December first yà sọ pé December first last year àbẹ̀rẹ̀ ìfẹ́ wa àti wọn náà bá máa wò wọn máa fi December first this year wọn máa fọ wọn yẹ so each time tá bá celebrate wedding anniversary wa. Well, ó máa fi yẹn you know that first time tí mo gbé ẹ you know. December first ṣe rò pé I need enough time láti plan for this wedding because a kò barely two months ni. There's no point doing a very big elaborate wedding you can just do something small you know ah. nǹkan kékeré. ẹ eh? mi ò gbọ́ mọ́mísí mi ò ní gbà yẹn o ẹ eh, bọ̀ ká tiẹ̀ fìyẹn sẹ́gbẹ̀ náà tómi wá báwo ló ṣe ń rántí gbogbo àwọn déètì it's my imagination. ẹ wo àǹtí àǹtí ẹ lọ níṣòro ṣorí anybody kọ́ máa ní business pẹ̀lú ìwọ ẹ láti go pẹ̀lú date because ṣùgbọ́n each time tí o bá rántí gbogbo àwọn stress you know nǹkan tó mú mi go through kó tó dúró gbà fún mi yẹn ṣùgbọ́n àwọn déètì ẹ máa ń bẹ́ẹ̀ lórí mi. kí ni mo mú ẹ go through. ọ o ti gbàgbé náà ọ̀rẹ́. mi ò rántí ìjọ sọ fún mi. ṣùgbọ́n ti that evening èmi àti ẹ agree láti pàdé ní trainers ní ọkọ̀ pẹ̀lú. thank you inú ọgbẹ́ kan sọ ìwé náà má di ọ̀hún kí di ìdókòdì má dẹ̀ dé trainers òní dédé agogo mẹ́fà ìbá jókòó bí ọkọ ìyàwó lọ́sẹ̀ tó yàwó kí ni mo jókòó fún má bẹ̀rẹ̀ sí í wá aago mẹ́fà kọjá tó máa fi di thirty minutes after six ah ní ìlànà ẹ̀gbọ́n wọn lè ti lò sọmi fún mi o tó lè mọ àsọmọ ikò náà wọn ọ̀gá wọn náà jẹ́ dìde fún wa lọ́lẹ̀ kí ni mo dìde fún ojú ti máa gbé sókè láàyè mo máa rí òkòtò náà pẹ̀lú ojú ọ̀ a nice white elegant. Mm. For good five minutes, I was lost. The emotion. Oh, go oh, where? She was on board me, tell me. Let me confess. Right from that moment, I fell in love with you. Let me see. Hey, don't you want to come? 你啊。 pẹ̀lú ọ̀rọ̀ mi pẹ̀lú ṣe ti gbọ́ mo ní mọ́mì ti lọ ṣọ́ọ̀ṣì. wọ́n lọ ṣọ́ọ̀ṣì mọ̀ pé mọ́mì kì í fi ṣọ́ọ̀ṣì ránṣẹ́ rí. àbí iye níyà àdúrà náà nìyẹn lè fi lólé ayé ní abilé ayé tó kún fún wàhálà ikọ́ ni ọlọ́run àṣà máa bá wa gbàdúrà lágbára náà. ojú náà fẹ́ sọ ṣé ẹgbẹ́ wọn fi gòkè láǹgbà tó yẹ ti ṣẹlẹ̀ because lẹ́yìn tí wọ́n pè lórí fóònù àárín wọn dùbà gòkè ló fẹ́nu pè bẹ́ẹ̀ yẹn eh, in fact tí ọgbọ́n fúnra rẹ̀ tó bá rí gòkè àánú ẹ̀ máa ṣe ẹ́ as in you need to see him he is just wasted àná tí mo dọ́dọ̀ ẹ̀ ṣe ló ń sunkún bí ọmọ kékeré o need láti rí mo ṣọ̀pẹ̀ ìtìjú ni ò tí ì jẹ́ kó wá sí bíbá because òun gan he so confused kò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ kò yé gbogbo ẹ̀ ò yé. lọ́lá àìsàn báwo máa ń tì í ṣé tọ́mi wá drive mọ́tò rẹ̀ lẹ́yìn kò kí ni ó kàn receive one anonymous call kan ni ó dẹ̀ lóun bọ̀ bẹ́ẹ̀ yẹn kò gbé mọ́tò kò mú nǹkan kan ó dẹ̀ bọ̀ síta and that's all ó ní bó ṣe rí mọ́ nìyẹn. ẹ̀gbọ́n tàǹtí àìsàn tẹ́ ẹ bá mi ní ọ̀rọ̀ jẹ nínú lọ ṣé ẹ fi ò pé ọkọ gòkè àti ọkọ tẹ̀lé wá tiwa tiwa ó dẹ̀ sọ̀rọ̀ bí kékeré ṣó possible ṣá i'm very sure pé torí pé òòrí gòkè tó bá rí bí gòkè ṣe rí like tó bá mọ the kind of state of mind tí gòkè wà ní mo sure wípé kò lè máa pretend kò rí bẹ́yẹn o need láti rí àníṣe ló ń sunkún bí ọmọ kékeré sẹ́ẹ̀ mi ò sure pé wọ́n jọ plan ni because tó má jọ plan ẹ̀ kò ní reason láti jẹ́ kí kíní yẹn kó get ohun tó tó yẹn. ó bí gbogbo ètò ìṣeré ọlọ́run ọlọ́run ọba nìkan òun ló yé ẹ̀ báwo wá ṣúṣà ti jẹun ṣáà. <laughs> oúnjẹ kẹ láti gbàdọ́ mi ti ṣẹlẹ̀ àwọn máa jẹun a ṣẹ̀ṣẹ̀ ń pọ̀ sí wọn kan tó ní tí lásán wọn ò jẹ anything bẹ́ẹ̀ ṣé wọn tí ì mú pé. kí wàá ní tí mo gbélé wọn lóò jẹun ṣé fẹ́ para ẹ̀ ni. náà dá mi lóhùn ṣé fẹ́ fi ìrònú ṣe rẹ léṣe ni àbí ooo o ti fẹ́ dá wàhálà mi lẹ́ àbí èyí tó wà ńlẹ̀ yà àti ìyànjú ẹ̀tàn o ò ní jẹun sì wá wá dípò bẹ̀rẹ̀ sí faint dá mi lóhùn dáhùn náà ọlọ́run ọba ò ní jẹ́ ṣóúnjẹ wà kitchen kí ni ṣo ni ṣo ni ṣo jẹ́ lọ́gbó jẹ wá àní o gbúdọ̀ jẹun ah, má má sọ̀rọ̀ ẹ̀dá láàrin ẹ̀ka lè. ó yọ ọkùnrin my God, you will not kill me in this house, Jerry. Eh? nurse kan call mi láti Bọ́ládé Memorial Hospital. Ó ní patient àwọn kan fáwọn ní nọ́mbà yín àtorúkọ mi. Ọkùnrin ló pé but kò sorúkọ ẹni yẹn. Èmi tẹ̀ wá lọ́rùn pé You má jẹun kò tọ̀ mí wá o. Ti wá, tọ̀ me wá bíi ti báwo. Kí ni tọ̀ mí wá fẹ́ lọ ṣe lọ́sílẹ̀? tẹ ẹ lọ́fẹ̀ẹ́ yẹn ní kékeré i. ẹ ṣé ìdí ìgbà tí wọ́n wá tọ̀ wá sí ni pé o máa ó pọ̀ ló ṣe owó kan bẹ́ẹ̀ calm down na gbogbo aláṣàárí nǹkan tó ṣẹlẹ̀ ó ẹ̀ ló pẹ̀lú obìnrin míì ni fọkàn ara ẹ balẹ̀. ọmọ yorùbá ṣe ti bá fún mi wo má bọ̀dá jókòó mọ́ mọ́ sí i. omi yẹyẹ ni mo sorry about your loss. Aṣàkó gbàgbára tí a ní lórí patient yìí, wọ́n ti kú. Ṣùgbọ́n wọ́n ṣe ní internal injury tí wọ́n sustain. Ó ti kú nígbà tí wọ́n ti ń gbà wọn. Um, it was on Saturday mo rántí dáadáa I was driving into my premises ẹ̀ mo notice àwọn nurses mi tí wọ́n rush ẹ̀ no emergency ward so the minute I did that, I was on ground ẹ̀ mo attend sí dáadáa mo dey arrange for surgery. Ṣọlátọ́mi wá àti bó ṣe dénú kílíìkì yìí ó jẹ́ nǹkan ìyàlẹ́nu fún mi. actually pẹ̀lú ọ̀rọ̀ nílò ní more details nípa nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tí mo rántí dára ni pé ẹni tí ó gbé wọn wá ó ṣàlàyé fún mi pé òun fi mọ́tò gbà wọn ṣe ọ̀rẹ́ sáà ṣẹ́wọ̀n nígbà tí wọ́n á dé ìjọ láti attend to wọn táwọn wà by my save life on ó discover pé àárín ẹni ẹ mọ́. ẹ̀rẹ́ ni ẹ mọ́ irú ọ̀rọ̀ rírùn wo ló jáde lẹ́nu yìí ṣé kò jẹ́ kí àwọn nọ́ọ̀sìsì wọ́n gba contact with ẹni tó ń gbé wọ́n síbi báyìí kó tó di pé ẹni yẹn sá lọ I'm asking you now mo ò lè ṣe máa admit èèyàn tó wọ nírú critical condition bẹ́ẹ̀ yẹn and the information about ẹni náà talk to me now. <laughs> It shows how inefficient you and your nurses are. No, no, no, madam. No, it's okay, madam. No. Oh, Sarah. ṣẹ́rẹ̀ mi ò ní fẹ́ kí n bí mi ò ṣe sí lọ ẹ má fi gbogbo ìwà tó wù sí ẹ má fi ṣègbè mi jọ nítorí ọbẹ̀ ìrìn ìlera náà ni gbogbo wa ṣẹ́rí bó ṣe wà yẹn òun fún ara ẹ̀ kò sí ní right state of mind because ṣẹ́rí ọmọkùnrin tó ti kú tó wà ní wọ́ọ̀dù yìí fi ẹ sí ọ̀rẹ́ mi nìyí last saturday ló yẹ kó ń ṣe wedding but it was so unfortunate pé wedding yẹn only lè hold torí àkàndéédé rí ọkọ ìyàwó mọ́ lọ́jọ́ wedding yẹn àdẹ̀gbọ́ anything látọ̀dọ̀ anybody not until ìgbà tẹ́ tó pè pé ó wà níbàyí and ìgbà tàdé máa débí ìbàyí kí la lifeless body ẹ̀ la bá lórí bed ẹ̀wò ẹ̀mí àbẹ̀rẹ̀ jù ó ṣì wà ní ó ti wà destabilize ẹ̀ jù. mo understand and again mo mọ nǹkan tí ọ̀rẹ́ yín go through ṣẹ́rí ní hospital tọ̀dọ̀ mi ṣẹ́rí life àwọn patient are very very important sí mi. Bọ̀bọ̀bọ̀ báwo lẹ́yìn náà ṣe ṣe? At least ní ìka tẹ̀lé ní one or two information nípa ẹni tó wá jọ ọ̀pẹ̀ sí bíbá. Àǹtí, ṣẹ́rí òfin ìjọba wa nísìn, òun ni pé tó bá gbé ẹni patient wa tó bá wà ní any critical condition. Ohun tí a ní láti ṣe ní ká kọ́kọ́ save láàyè lọ. Àti bẹ̀rẹ̀ sí ní béèrè pé kí ni tó ṣe o? ó yá kọ́kọ́ ṣe o kọ́kọ́ mi sọ pé ẹni ẹ wà láàyè sẹ́rí mi tó fà á dúró dá kọ́ sáré sáré káàkiri yẹn lèmi ẹ̀ fi sá lọ. báyìí dọ́tà ẹjọ́ kí kí làwọn fẹ́ ṣe báyìí. Um, a máa rí ìṣòro ọ̀pá ìgbàlódé lọ́sọ̀rọ̀. bàbá tí ò lè pèsè. tí ò lè pèsè ojú rẹ̀. mo mọ̀ wípé there is a whole lot of questions that need answering. but the only person tó lè sọ exactly tó ṣẹlẹ̀ lọ́jọ́ sátidé that's in there laying life there's in way. There's nothing new that anybody can do about that. They know how to do it. Espírito. E no telmo. ìrora mọ́pẹ́ ó mà níwà ó ó dẹ̀ rẹwà very loving and caring. báwo gan-an lẹ́yìn bíbí ṣèpàdé. ọjọ́ náà bí àná nígbà tí mo kọ́kọ́ pàdé mi ò rí lè mi ò dẹ̀ lérò wípé a lè padà wá fẹ́ ara wa ọ̀rẹ́ ẹ̀ ló kọ́kọ́ ń wù mí. ṣe you need to see the way this like ó ń fọ mi ṣá tó bá gbé mi ah. tó bá lọ ṣubú nǹkan àbí mo ò tó ṣe àbí wì irú ọdẹ bó ilé tó bá jókòó bá gbogbo ẹ̀yà kata lẹ̀ kí ó máa máa fi ṣe yẹ̀yẹ́ ni. ọmọ azin ó ní láti rí àwọn bébì ṣe ló ń fọ́ọ̀mù ẹsẹ̀ accent ní ṣá eh. azin ó wò tó bá rí báyìí ṣe bí ẹni pé wọn kì í yá àgbẹ̀ bẹ́ẹ̀ kọ́ ó ní láti rí ṣe àwọn bébì ẹ̀yìn tọ́míwá. ṣé ẹ̀rí ìbámu ìbẹ́ẹ̀ ní ìkọ́sọ́ fún because mi wọ́n máa gba àwọn àlejò alágbára báyìí ní wọn sílẹ̀. thank you so eléyìí náà wà okay yeah it's okay. ẹ ṣá mò ń consider bóyá ìnáwó kí n gbé ìwà àtọ̀rẹ́ lọ sí any nice you know, Chinese or Italian um, restaurant mo mọ̀ pé wọ́n ń tẹ Chinese ni wọ́n máa ń ṣe ń tẹ wọ́n <laughs> mi ò mọ̀ kọ́tọ́ rẹ̀ like. ẹ wo ẹni ìwé ẹ wà òkè fún mi just anything fine yes. ọ̀rẹ́ ọ̀rẹ́ ìyá máa ti jí gan. ó tọ̀ mí wá má dá tẹ̀ra mọ́ pẹ̀lú ṣé rí ẹni ìwé ìpèsè yẹn títí ẹni ṣé rí i nǹkan tá a máa ṣe chinese yẹn gan la ṣe in fact mi ò máa ń tá lè ṣe chinese yẹn pẹ̀lú italian ṣùgbọ́n ká ṣe chinese ká tí wàá ṣe italian pẹ̀lú ẹ̀. <laughs> tẹra mọ pé tẹra mọ pé o ti o ti mẹsàn orúkọ yìí láti ẹkùn mi ò mi ò pé mo gbọ́ orúkọ báyìí rè. orúkọ rẹ mi wàá máa wọ pé o gbọ́ irú orúkọ yẹn ń gbòòrò ṣòro ní family wọn bó ṣe wà ní special names làwọn máa ń jẹ́ family wọn so kò jẹ mí lójú. <laughs> hello kí ló dé ah, ṣé bí mo sọ fún ẹ pé èmi àti Aisha fẹ́ jáde kí ló ṣe ibo lẹ wà ibo lẹ wà ah, mo tí ò sí pẹ̀lú yín ni ok ok yé pariwo náà ò ń gbọ́ ẹ̀mí mi gan ok mo ń bọ̀ nsèsè mo ń bọ̀ ah, kí ló kí ló ṣe tí wọ́n lọ pẹ́ wò ó rántí pé mo ní ṣìkẹ́mi pé ó fẹ́ rèé díẹ̀ ẹ tẹ́lẹ̀ sáré lọ́wọ́ àwọn ọmọ náà ti lọ sọ́sọ́ kò fẹ́ gbọ́ pé nǹkan ṣe ṣèkẹ́ mi ó máa máa gbọ̀n ni like she's too fond of that dog. ọmọ àbúrò ẹ̀dẹ̀ ni ọmọ yẹn ò gbúdọ̀ wúkọ orí ò gbúdọ̀ fọ ó máa dàbẹ́ ń pé ẹ̀yà mọ́pẹ́ fẹ́ kúrò láyé mi kí ló ṣe ó ti ń pèkẹ́ personal jù. ohun tí màá rí No, òun Mary, máa rí o mọ̀ náà ìgbà tí secondary school one irresponsible guy kan báyìí ló fòrò ní ìdẹ̀ sá lọ. Àti máa yọ̀dẹ̀ ti bímọ yẹn àdẹ̀ ń tọ́jú bébí yẹn. Ìwà tó máa ń gbẹ̀yìn wọn náà nìyẹn. Kí ni òun náà rò tó fi lọ guy? Tọ̀mí wa ó lè ṣe bẹ́ẹ̀ pé o mọ̀ ẹ̀yìn ọkùnrin ọmọ orúkọ ọmọ yẹn ń gbà yẹn ó wà secondary school ó she's young and naive so what do you expect? Well, well, um, sorry, um, Aisha jẹ́ ká gbé ọ̀rọ̀ tẹ̀lámọ́pẹ́ mọ́lọ́lọ́pẹ́ àbí whatever jẹ́ ká gbé ẹ̀tí sẹ́gbẹ̀ẹ́ kan kò yẹ sórí èmi àti ẹ̀gbọ́n ní ọ̀rọ̀ ẹ̀. ìwọ náà kí ọ̀rọ̀ kan ti sọ tó lẹ́ sílẹ̀ ni pé o mọ̀ kọ́ tí mo sọ wàá mo bí kí ni ẹ̀ṣẹ̀ mi kí ló àfi ibi sọ afárá sọ agbègbè sọ ìṣẹ̀lẹ̀ ní kò gbọ́ ìwọ ọmọ ní owó kò fẹ́ ta fún mi náà. báwo ni sọ̀rọ̀ bàbá mi ò lè fẹ́ ẹ̀ mi ò lè fẹ́ torí pé mo ti ní ẹni tí mo fẹ́ I have my own man as a as a matter of fact I get married very soon. wọ́n tó níwọ̀ ọ̀rẹ́ lásán lèmi àti ẹ̀rẹ́ just friends. ẹnikẹ́ni àbí náà ẹ̀. Eh, ojoojúmọ́ ló ń bá mi chat láti mo wà ní tí mo fi dé nàìjíríà yìí chat yìí náà ni. tòdó ìrìn àti ẹtì máa jọ ń chat lójoojúmọ́ sí i ìyẹn ti wá ní pé dandandan mo gbúdọ̀ fẹ́ dábì lọ́wọ́. ṣe Aisha eré ìwògbà tá ń chat yẹn tó fi dé sí ìfẹ́ nínú àlọ́kọ́ mi ojoojúmọ́ ni mo máa ń fi ẹ́ lálà kìkì yẹ mi náà wo mi nítorí ẹ̀ gan ni mo ṣe relocate wá síbi torí ẹ̀ mo ṣe wá sí nàìjíríà náà. bọ̀ ìwọ fúnra yẹ ó ti gbàgbé pé fúnra yẹ ló fẹ́ náà yẹ sọ fún mi pé torí pé mo ń sí ẹ̀ fún kú lábọ̀ ló ṣe kúrò ló ṣe relocate at nàìjíríà. àgbèrè àgbèrè àgbèrè àgbèrè sórí ìyẹn ìdí kìíní nìyẹn ìdí kejì ni wípé ìwọ gan-an mọ́ akọ́nìyàn. ṣe mo gbọ́ ọgbọ́n nǹkan tó ṣẹlẹ̀. But the truth of the matter is, Oriola Sandy Nancy, look more appreciate that we are just friends. You will feel. You see, we are engaged. No, not wrong. But sincerely speaking, I'm engaged. You see, you can't see me because you don't need to go. You don't need to go. But she already Nancy, it can't be more than Listen, so, in a nutshell now, all the things. Abi, no, listen, see, ní actually tí mo ti dé She mi, ṣé ìwọ ló bẹ̀rẹ̀ ọmọbìnrin o mọ̀ pé òun ìgbẹ́ tó mọ ní ìyẹn ní ọ̀rọ̀ fẹsẹ̀ náà. orí tẹ̀yà mọ́ pọ̀ rẹ̀ orí kó fàyìn like she's pretty mo dẹ̀ feel pé tí wà tí tí something good ma come out because she bóyá wà bóun náà ṣe wà kò ní relationship kankan she's single she's like she's as single as a dollar so ó feel láti hook up pẹ̀lú ẹ̀ nípa. kí la wí kí ló ń lókàn mi pẹ̀lú ọ̀rẹ́ Tẹ̀lámọ́pẹ́ àbí lórúkọ listen Tẹ̀lámọ́pẹ́ òfin kankan wù mí I don't like her eh yeah agree. oh fine but she's damn too gentle for me o ti I mean o ti quiet ju mi ò like irú èèyàn bẹ́ẹ̀ yẹn ìwọ lòun mi mọ̀. come on ibi tẹ́yìn ọkùnrin ti máa ń ṣe mistake yẹn o lè pé pé ó quiet ṣe bá ó kọ̀ ó lè change ẹ̀ come on so we can do I know you na ṣebí wọ ni. ọ̀nìfẹ́ mi. ṣe mú wa. 你是，你是医院的人。 I know this face. Uncle Tomiwa. Mm-hmm. Ó ṣe ọmọ àbúrò ẹ̀ bẹ́ẹ̀ ló sì kú. Ṣikẹ́mi. Ṣikẹ́mi. How are you? How's mommy? Sorry, can I, can I go? Always. Oh, my everything? ọkọ ẹni ò fẹ́ sí tẹramọ́pẹ́ tẹramọ́pẹ́ gbà láti fẹ́ mi December first last year la bẹ̀rẹ̀ eré ìfẹ́ wa ọjọ́ sátọdé kan tí à ń bá náà ni o yẹ ko je ọjọ́ ìgbéyàwó wa ṣùgbọ́n rírò ń tẹ̀lé Eh, ṣe wa ok ẹ eh, aṣèwálé aṣèwálé. ẹ eh, aṣèwálé but tẹ́yìn bá ti ṣe tán ẹ máa níṣó ní venue ọkọ ìyàwó náà ṣì múra lọ́wọ́ ok. Yeah. All right, see you guys. Uh, all right, all right, all right. See you later. Wow, ọmọ. You are not looking bad. No, no, o bàjẹ́ tí ẹ̀ dúró náà. Ṣo sọ pé wọ́n máa dá ọkọ ìyàwó mọ̀ yàtọ̀ sí best man báyìí? Why not? Wọ́n máa dá mọ̀ first tó bá dẹ́kọ̀ tó wọn bá dá mọ̀ wàhálà tí wọ́n ní ṣe bí ìyàwó tó ṣàfẹ́ mú ọ̀hún ọkọ ó ṣáà máa mọ̀ pé ọkọ mi lélẹ̀. ìyẹn ti dandan ìyẹn ti dandan ìyẹn ti dandan. Ah, àgbo ni. ìmúra ẹ̀ kọ̀ǹpìlìtì rolex tó rà lánàá nǹkan mú lọ́fíìsì. wo mo ti gbàgbé jọ jọ mú bọ. wá wá wá wá nǹkan tó gbàgbé pọ̀. Eh. Hmm. seriously tó ti gbàgbé surprise package tó ní pín àwọn ẹ̀ ah ìyẹn ló máa burú jù. ọmọ ọlọ́mọ ṣẹlẹ̀ ṣe ọkọ lọ fi ilé ìdílé mọ́tò. torí pé reception là ń gbà lọ sí ìjàmbá ti ṣe ọ́ nímọ̀ ẹ ẹ but wọ́n kò tí ń kọ́ pé láàbẹ kò lè ṣe nínú mọ́tò yẹn wọ́n ṣe bá àwọn dání sí ètò máa tẹ̀lé wa dé ìjàmbá ti ṣe ọ́ nímọ̀ ọ̀wá mi ṣọ̀kọ fún mi o ìyẹn ló wọ́n lọ́wọ́ important ok. a sọ lọ ṣe kó sì sọ́kọ̀ rẹ̀ ó Now, um, hold on, hold on, hold on. Hello? Uh, yeah. Oh, okay, later. Yeah, okay, move on. Oh, hello? Yes, I have yes, I'm on the Hello? Now, máa gbọ́ fún yín. Now, ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin, ẹ ẹ gbé ẹgbọ́ kọ̀ọ̀kan. Ìyá ìwọ òkìkí kúnlé, Yeah, ìtẹ́jú you dé. Yeah, one day ferry me, right? Easy, easy, easy. Okay, easy now. Easy now. Guys, eh, today is my wedding day now. I need more wedding now. What do you need? Try to yeah a ti wà ní hòtẹ́ẹ̀ <laughs> àṣẹ̀débẹ̀ nísìn ó wà pẹ̀lú wa no no problem okay huh? phone <laughs> kí lẹ́yìn fóònù ẹ̀ ṣe oh oh okay uh, ọ̀gbẹ́ni fóònù wà lọ́wọ́ ẹ̀. ẹ ṣe fóònù lẹ́nìtì ẹ ṣe ẹgbà ẹ ẹjọ ẹ tètè máa lọ tí ń dóde mi ṣọ́ọ̀ṣì ẹjọ. fóònù ẹ ti wà lọ́wọ́ mi ok um, message síyàwó ẹ oh ok uh, no problem ẹ ẹ máa tó lọ́wọ́ mi sí. baby mm-hmm. ibi tí wọ́n kú sí mm, <laughs> area ẹ gangan ni <laughs> gbà send message sí mi fi message jalè yẹn. <laughs> wèrè ń lo passcode ó yá password. a ní kò unlock ẹ. Uh-uh. ó lè jẹ́ pé long password ló lè lóṣì. ti bọ́ǹbù yẹn ni o. Ah, Why you dey talk like this. farabalẹ̀ ṣe lè yẹn o get. will trust. alaye kí ẹ fi ṣe burúkú ìyàwó yìí. ṣé èmi. rárá o àwọn dáàdì dáàdì yẹn. ẹ my baby. wait wait ẹ ṣe love you only my baby títí ẹ̀kọ́ sọ pé my grandmother olóòṣì oh, wait my baby wẹ́gẹ̀ bí my baby. ẹ ẹ gba my baby mà nílò tọ. dẹni máa ń ṣá yes yes uh-uh, trust me now. ẹjọ ẹjẹ ìtẹ máa lẹjọ ọtí lórí mi church ẹjọ. shut up o bá tún sọ̀rọ̀ láì jẹ́ pé a ní kò sọ̀rọ̀ bí màá fi bò fọ orí ẹ̀ o rò pé àbá ṣeré ni. èmi lójú ayọ̀ ẹ̀ nà ẹ jẹ́ àṣẹ fàájì díẹ̀ lókè. wos wos wo bí ṣòro tá a fi máa gòkè tá a fi máa dé rúùmù yẹn if you say a word wàá regret ẹ̀ ṣó sì gbọ́ mi. ó yá bọ́ọ̀lẹ̀. èmi lọ́jọ́ ayọ̀ ẹ̀. mi ò mọrú ẹ̀ṣẹ̀ tí mo ṣe àwọn tó ń jí mi gbé lọ́jọ́ ìgbéyàwó mi tí wọ́n á rò wípé irú ìjìyà báyìí ló tọ́ sí mi fóònù tí wọ́n gbà ní ọwọ́ mi ni wọ́n fi send message Teramope wípé mi ò ní fẹ́ mọ́ pé kó wá ọkọ tiẹ̀ síwájú ó má ṣe o. Hmm. àwọn ọmọ ènìyàn mà níkà o má dẹ̀ wo ilé ọlá sùsù má sọ di àwòrán wọ́n wo ẹ̀yin olólùfẹ́ méjì tẹ nífẹ̀ẹ́ ara yín tọkàntọkàn wọ́n da ẹ̀kú sí àlàyé mo ṣe o. mo ní láti wá ọ̀nà tí màá fi rí ìdáramọ́pẹ́ bá sọ̀rọ̀ kí ó lè rí àrídájú wípé gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ ní ọjọ́ ìgbéyàwó wa kò ń ṣe ìdùnnú mi àti wípé kó wá rí i wípé mo nífẹ̀ẹ́ òun tọkàntọkàn títí tí ẹ̀mí fi bọ́ lára mi. òkú tó bá ti kú kan kì í bá láàyè rojọ́ mọ́ o ṣùgbọ́n mo ṣetán láti ràn ẹ́ lọ́wọ́ nítorí ìfẹ́ ìjìnlẹ̀ tó ní sí arábìnrin yìí. Oh, yeah, this is nice. <laughs> take seriously ṣòrí eh, bó ṣe kó máa gún régé kó máa yọ lélẹ̀ yàtọ̀ sí bó kan ṣe máa ń dá scarf mọ́ orí tó máa ń ṣẹlẹ̀. Hmm? kí ni fẹ́ bọ́ lọ́n pa ọlọ́run ọba mi kan ní alápàdúpẹ́ tí n bá ní kí n sisún láti ìlú títí di ọdún tó ń bọ̀ oníkẹ́ni tó lọ́ tó padà wá àti pé pàápàá mi ò ní choice kí n gbà fọ́nà ọ̀hún.

Ìkorokoro nìkan mo máa ń rí iṣẹ́ láàbò tí mo gbogbo rí kí n kú. <laughs> Thank you, I'm okay. Mo fi ìrísí ẹ̀yin méjèèjì àṣà ìmọ̀kè. Ó fẹ́ fi àsìkò dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin méjèèjì. Mo kọ́ ìdílé sí mi. Ká ní fi ilé ìsan fún ara wa o. Ẹ ṣé mo dúpẹ́ dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin méjèèjì gan-an ni. Ó wà tó ṣe each and every one of you ọdún tó kù. ọkùnrin ẹkùn tó tó sọ. àkàṣà àkàṣà ìwọ pé wà rán. má wọ ni. sista mi any message. gòkè ṣé kí n bẹ́ẹ̀ gẹ́ ẹ̀dùn mi. mo má ṣe yẹn ẹ mo kàn ń fi sáré yọjú sí ẹ náà ní ti mi ò ní fẹ́ máa lọ sí. Oh, bóyá kí àwọn ọlọsọ yìí wá ta àbí kí n fi. what. ayé ìṣòro. kí ló dé kí ló ṣẹlẹ̀. lè rí tẹ̀ méjèèjì ń tẹ̀ pariwo tó yẹn. èèyàn So why really love tẹ́ ẹ̀ Kí lè ṣe bẹ́ẹ̀? Hmm, I don't so. I Mrs. Sọ̀rọ̀. dọ́kúmẹ̀tì lórí yẹn ẹ tí mo rà ní orúkọ Teramope àti ọmọ tó wà náà kò yẹ òun ni surprise tí mo decide láti fún un lálẹ́ honeymoon wa. ọ̀rẹ́ <laughs> surprise ńlá lélẹ̀ èmi fúnra mi gan mo wà amazed wow ọ̀bọ̀ orí love baby nìkan properties tó máa wà mí báyìí ó máa máa work over twenty five million naira. kò sí nǹkan tí mo lè ṣe ẹ tó lè quantify irú ìfẹ́ tí mo ní sí ọmọ tá sọ̀rọ̀ pẹ̀lú ṣùgbọ́n láti ìgbà tí mo ti rìn tí mo ti ń pàdé obìnrin obìnrin bíi ti tara mọ́pẹ́ tó ṣọ̀wọ́n náà tó bá wo dọ́kúmẹ̀ntì yẹn wà á rí pé ìfẹ́ olúwa kì í ṣí ìtẹ́ olúwa ọba lọ́la orúkọ tí èmi àti tẹ́lámọ́pẹ́ àti sáì láti sọmọ wa ni ẹ ti ra name ọmọ yẹn. ọmọ tó ṣì wà lóyún oṣù méjì don't you think that's too early. sorry um, the same thing ti taramọ́pẹ́ sọ náà ni wọ́n náà sọ yẹn but it take me time láti convince ẹ wípé the earlier bàbá decide orúkọ tá a fẹ́ sọ ọmọ wa the better for both of us. lẹ́yìn ṣàmì ṣàmì pé uh, orúkọ taramọ́pẹ́ náà ó reflect nínú ìwé dọ́kúmẹ́ntì. Um, ọmọ kìíní sí yàn àti àti ìrọ̀mọ́ tá à ń sọ̀rọ̀ pẹ́ mm. gbogbo properties yìí náà nkẹ́ à tàràbọ̀ pẹ̀lú wa tí ọmọ wa dẹ̀ dàgbà wọ́n ti sáà nìkan lọ́ọ́ máa pẹ̀lú ẹ̀. Ah, so. think this is the right time for me to do this. You need to calm down. See, he tell me pray for her. Who know the calm down? And so did the girl. Property is it? Hello. Eh, Teramope ló ń ẹ jọ ẹ má bínú ká ní mo bá sọ̀rọ̀. Ah, ẹ àwa náà ṣe sọ́nsìn pé ká pè yín ká bá lè mọ ọ nípa burial arrangement ni ah, ká má bọ́ dàbí ti báwo. hello hello hello. Ah. ta ló ń bá sọ̀rọ̀ uncle Sọ̀míwá ló pè mí nísìn ṣe bá gbọ́ gbogbo ọ̀rọ̀ rírùn tó ń bá mi sọ lórí fóònù. kí ni wọ́n sọ pé ìṣẹ̀lẹ̀. ẹ àwọn ti lọ gba òkú Sọ̀míwá ní mọ́ṣúárì o ká má bọ́dà nípa burial arrangement. ṣẹ́jú àwọn náà lọ́kẹ́ ìbò ìbò. hello ẹ kú déédéé wòyí mọ́mì Tẹ̀ramọ́pẹ́ ló ń bá yín sọ̀rọ̀. ọ̀rọ̀ properties wo lẹ́ ń sọ kò sí properties yín kankan lọ́wọ́ ọmọ mi kí ló lè tẹ ṣe ń sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ tẹ́ ń sọ yóò da nígboro ẹnu rárá kò tiẹ̀ yẹ ká máa gbọ́rọ̀ ẹ̀ látẹnu yín yes. ẹ ok àti gbọ́ yín ẹ ṣe. mọ́mí kí ló sọ. kò mà tiẹ̀ séèyàn kankan lára àwọn ẹbí tọ̀míwá yìí rárá tó bá ń gbọ́ èèyàn burúkú ìkejì ajá àwọn ni wọ́n ń jẹ́ bẹ́ẹ̀ ah, orí mà ló yọ mí ṣáwọn tí mo fẹ́ fọmọ fún leléyìí. mọ́mi ṣé ẹ̀yin ò rí pé ìgbìmọ̀ ọ̀tẹ̀ ni ọ̀rọ̀ tọ̀míwá yìí bá ṣe ń pa kan nìkan rú jáde ìjọ wo la ṣẹ̀ṣẹ̀ paná ó ṣe fọ́tò kò fi ṣe fọ́tò mọ́lẹ̀ ni àwọn fámìlì ẹ̀ tí wọ́n ń gbé ọ̀rọ̀ properties dìde. ìjọ wo lọmọ wọn kú náà tí wọ́n sọ̀rọ̀ potassium anyway um, èyí tí ọ̀gẹ̀dẹ̀ lọ́rọ̀ wọn kò tó nǹkan téèyàn yàdá sí but ẹ̀bẹ̀ tẹ́mi máa bẹ̀ ní wípé tí nǹkan kan wọn tó bá wà lọ́wọ́ ẹ̀ bíi properties ṣáà bá mi dá padà fún wọn bá mi dá padà fún wọn o kó má bàa jẹ́ wípé bóyá nǹkan kan ṣe ń pa òyìn méjèèjì pọ̀ tàbí wà àti tọ̀mí wáyé ní nǹkan kan in common ẹ lè ní nǹkan kan ṣe pẹ̀lú ra yín mọ́ láyé ní tó bá wà lọ́wọ́ ẹ̀ ní kó dá padà fún mi. mọ́mì pápá tí ìtọ́mi wá ò sí lọ́wọ́ mi ó dẹ̀ ti sọ fún ẹ̀yin gan tẹ́lẹ̀ pé èyí tí ẹ mọ̀ ó pọ̀ ju èyí tí ẹ mọ̀ lọ o nǹkan kan ṣì wà tó pa èmi àti tọ̀mí wá pọ̀. ṣé pé òun wà ní nínú kan báyìí. yes ṣé bí mo ṣe wà yìí i am two months gone. two are you serious. yes. oh god. ah wait wait wait are you saying in three months time i'm gonna be a proud father. of a bouncing baby boy. No, bouncing baby girl. Uh-uh, baby boy. Baby girl. B O Y boy. G I R L girl. Okay. Boy or girl, ọmọ ọlọmọ ń jẹ. Ọ̀ṣun nǹkan tí mi fẹ́ lọ́nà máa fún wa. Baby Okay, whatever you say, but tó gbóná. Báwo ló ṣe bùbá yọkùnrin ló wà nínú ah wẹ báwo ni mo ṣe nímọ̀ um, akọlògì náà eh, akọ náà dẹ̀ ló máa bí. Eh, mo rò wípé mo ti sọ fún anybody pé mo ní wà nǹkan. mo jẹ́rìí sórí bí dókítà ṣe kàn fún àmì bá tí mo jáde lọ sí ti tọ́jú ẹ̀yìn ní sáré bọ̀ street ní wà inú lóyún àti tiwa lọ́pẹ́ máa ti dùn jù. àti mọ́mì àti tiwa lọ́pẹ́ for now má ti sọ fún anybody. mm Why is that? Uh, yeah, because eh, mo fẹ́ fẹ́ keep ẹ uh, eh, as a surprise for wọn títí di after wedding wa. But honey, èmi fi pé good news Lily. so ó can ká share with our loved ones wa nínú. Yeah, good news. I'm A máa share pẹ̀lú wọn náà now, please. Whatever o mọ nǹkan tó ṣẹlẹ̀ jẹ́ kí mi sáré máa lọ́lé hmm? wọ́n ti máa máa expect mi o mọ nǹkan tó ṣẹlẹ̀ ìgbà tí mo sọ fún mọ́mísí pé hospital báyìí ẹ̀mí wọn wà lókè. I know, I know. Relax now, I know. Uh, eh, surely, um, lóòótọ́ ẹ̀ ní wọ́n wà ṣe ń sìn. Wàá mú fóònù ẹ̀, wàá wá pè sọ fún pé ti wà òkè hmm? Àti wípé wà ní ọ̀dọ̀ ọkọ bá Surely. tí kò bá ti rí báyìí mm-hmm. mo wá wọn ṣe ọ máa ń tọ̀ pẹ́ ọ ìrọ̀ ìtọ̀ ìrọ̀ ìrọ̀ ṣe ìrọ̀. kí ló máa ń ṣèyàn ọmọ ìbáyìí irú wà burúkú wo ló wù yẹn mo béèrè lọ́wọ́ ẹ̀ ní èmi àti ẹ̀jọ̀ ń gbénú ilé ìyá àtọmọ èmi dẹ̀ ni mo bí ẹ ṣé tó bá sọ fún mi pé o lóyún ṣé mo fẹ́ pa ẹ́ ni tó fi fún tó tó yẹn tó fi bò tó fi bò fún mi. lọ́nà ẹ̀ má bínú wọ́n ṣẹjọ́ ìlú náà wọ́n fẹ́ sọ fún yín ṣùgbọ́n Fọmíwá ló ní kí n má sì sọ fún ẹni bọ̀ṣù. a Ọlọ́run lọ irú ìlú wo la fẹ́ lù sí báyìí gbẹdú la fẹ́ lù ẹ àpàlà ni àbí jùjù mo fẹ́ kó fẹnu ara ẹ sọ. wọ́n ti sọ fún mi ní sọ fún mi sẹ́yìn because láàárọ̀ ọ̀la mo ti pinnu pé ní àárọ̀ ọ̀la mo máa lọ yọ oyún ìdànù ó máa ṣe kí ni mo máa ṣọ́ oyún mi wọn ò bí dádì ẹ̀ kódà kò tó bẹ́ẹ̀ tó bá dọ̀wọ̀ kò máa dọ̀ fún mi torí kí ló ṣe máa ṣẹ́yún. fún mi ṣe fẹ́ kí èmi náà bí ọmọ tí ò ní bàbá bíi ti tàbúrò mi ni. tó bá bímọ tí ò bá ní bàbá ńkọ́ àìmọye olórí burúkú bàbá tí wọ́n ti kú tí wọ́n wà láyé àwọn bàbá tó pè ní òkú ayé tí wọ́n bímọ sílẹ̀ tí wọ́n tọ́ tó jẹ́ pé tó bá yẹ pé wọ́n ti kú gangan pàápàá ó bẹ́tà kí wọ́n wà láyé ìgbà tí bàbá yín kú ẹ̀yin òye ṣorí lórí ọ̀rọ̀ yìí nǹkan tó bá wọ ẹlẹ́nu lẹ́lẹ́nu ló lè fẹnu ẹ̀ sọ o ṣo wá rí n tó bá wà wàrà là báyìí ló lè fi ara ẹ̀ ṣe èmi lèmi bí yín ẹ̀ dẹ̀ máa bí gbogbo ọmọ fún mi bẹ́ẹ̀ ni. mọ́mí èmi ò bí oyún yìí o mo ti mo ti in fact mo ti book appointment pẹ̀lú doctor first thing tomorrow morning i am going to get rid of this pregnancy simple. wọn ò bí ẹrẹ. mo máa ṣẹ́yìn yìí. wọlé o tó bẹ́ẹ̀. mọ́mí mo máa ṣẹ́ oyún. wọ́n ní wọn ò bí ẹrẹ. wọ́n ò bí ẹrẹ. wọ́n ò bí wọ́n bí wọ́n bí ẹrẹ. mẹ́tẹ̀ẹ̀lá ẹ̀ ò tó bẹ́ẹ̀. àbọ̀rí eléyìí ò pé nìkẹ́. ọmọ ọmọ ti tèmi my own grandchild. ọmọ tí mo fẹ́ gbé pàtó wọ́n wọ́n dàgbà bẹ́ẹ̀ lọ́rùn wọn ò bí re. Tiwa, mo mọ̀ gbọ́dọ̀ fẹ́ sọ and I'm not ready to listen. I don't want to hear it. Ẹ bá tiẹ̀ farabalẹ̀ kiri tí mo fẹ́ sí ó dà ó gbọ́ ẹ̀wọ̀ kò sí nǹkan kan tó ń bọ̀ lókè báyìí tilẹ̀ ọgbà sista mi mo dẹ̀ believe pé ewé kan ò lè jábọ́ lára igi kọ́lọ́run máa mọ̀ sí mo fẹ́ kẹ́ gbà pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí pátápátá lọ́lọ́run mọ̀ sí mo dẹ̀ ń bẹ́ẹ̀ ní wákàtí wọn nítorí tọ́lọ́ ẹ jọ̀ọ́ sista mi ẹ má ṣe oyún nu yín I want you to keep the pregnancy and have the baby. No! You just don't understand. I can't. Mi ò lè gbé ọmọ fún Tọ̀míwá. Not after Gogo gbogbo nǹkan tí Tọ̀míwá ṣe fún mi. Mi ò lè finú mi bímọ fún Tọ̀míwá lẹ́yìn gbogbo ìwà burúkú tó hù sí mi. I can't. I can't. I'm his child. Sister, you can. Tẹ bá make up mind ẹ lè ṣe ẹ lè bí ọmọ yìí. Dúró, ó fẹ́ kí n bí ọmọ tí ò ní jẹ́ àmì dùnnú mi ó fẹ́ kí n bí ọmọ tó jẹ́ pé every time tí máa rántí ìtàn mi wá ó máa máa gba omi jẹ́ lójú mi irú ọmọ wo nìyẹn is that what you want. sista àrídùn lọmọ yín máa jẹ́ fún yín gẹ́gẹ́ bí ṣìkẹ́mi ṣe jẹ́ àrídùn fún mi àbí ẹ ti gbàgbé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí nígbà tí mo lóyún ṣìkẹ́mi ẹ ti gbàgbé gbogbo nǹkan tí mo fẹ́ lóyún sí lọ́jọ́ mi. tiwa lọpẹ mo pè é nìyí ó rí wípé adójú ti wọn yẹn lábìrún wàhálà ni mo ṣe lórí ìwọ àti ẹ̀gbọ́n ẹ lórí wípé kẹ lè jẹ́ nìyàn wípé kẹ lè jẹun tó dáa kọjọ iwájú yín kó lè níyì kó lè yẹ yín fúnra ara yín èwo ló fi sọ fún mi oyún olórí burúkú náà tó fi wá ní olòṣì tó fún ẹ lóyún òmọ́ òmọ́lé òmọ́nú ẹ̀ bó ṣe máa ṣoyún òkú ẹ gan ọlọ́run ò fi yí ẹ káwá ni mo ti wá mọ̀ ní ṣé màmá run owó ní ẹ lórí lórí pé kò lè kàwé kò ní need mi ní need láti máa wọ ìsọwọ́ mi kí n ti mọ̀ pé ìwé òun ẹ̀ka oyún ló fẹ́ lọ ní. ṣé ti bẹ̀rẹ̀ sí ní ju ẹ̀ ní kùkù kó oyún náà tó lè wà lẹ́ni agbọ́dọ̀ tó ní o ní o pépé òní pé òní parí oyún ẹ̀ jẹ́mọ̀ ẹ̀ lára mi. Adéjú ti yan a. <laughs>

ibikíbi tó bá wà kí ìṣòwò ní ní fọkànbalẹ̀. ó wá má ṣe pé mọ ìṣe ò lè change anything tó ti ṣẹlẹ̀ nítorí ọlọ́run àbúrò mi solution ló máa wá bá. ṣé any solution tó wà rẹ̀ ẹ ṣàgbọ́ gbogbo ọ̀rọ̀ burúkú tí mọ́mí ti ń sọ sí mi láti gbà fọmọ́ pé mo lóyún. the only solution now is kí n dájú lórí. ṣé orí ti mọ́mí ti mọ́mí ti ṣe ti gbọ́ mọ́mì kan ṣe bínú ni o mọ́mì gan ò ní support pé kò lọ ṣe oyún inú ẹ̀ ṣé kò ṣe pé ẹ̀ ń fẹ́ láti sọ pé kí n keep oyún. I am not suggesting kó máa keep oyún yìí kó lè máa bí ọmọ ẹ̀. ẹ fẹ́ kí n bí ọmọ at this age ẹ fẹ́ kí n bí ọmọ tí bàbá ẹ̀ sábẹ̀ sí sábẹ̀. ok ẹ jẹ́ ká gbà pé akin díẹ̀. ẹranko ni kí ló máa ṣẹlẹ̀ sí education mi kí ló fẹ́ káwọn ọ̀rẹ́ mi máa sọ I'll, I'll, I'll become a laughing stock a disgrace. No, look fine o máa affect one way or the other but I'm here for you this is just a phase in our lives Adama sailed through successfully She's she go abroad in this. No. wò mí èmi àti ẹnìkan ní ọmọ tí ìyá yìí bí mi ò dé ní jẹ́ kí ẹ ní nǹkan burúkú ṣẹlẹ̀ sí ẹ tó torí ọlọ́run. cry, don't, don't cry. Sister kò sí yàtọ̀ nínú nǹkan tó ṣẹlẹ̀ sí mi àti nǹkan tó ṣẹlẹ̀ sí mi mi ò dẹ́ẹ́fà for once mi ò regret pé mo gba advice tẹ̀ fún mi gbà mí sísá mi torí àtìgbà tí mo ti bí ṣìkẹ́mi ní life mi ti change she has been a great source of joy fún àwọn jẹjẹ sísá mi ṣáájú gbogbo moral support tẹ̀ fún mi gbà mí èmi náà ti ṣetán báyìí láti fún mi gbogbo support tẹ̀ bá ní pátápátá. understand. Àbí ṣé ẹ that gbàgbé orúkọ tẹ sọ fún nígbà yẹn? This is a phase in our lives. How many did máa do my Sísá àwọn máa sọ̀rọ̀ everything máa wà kí. Ẹ wò, ayọ̀ lọ́rọ̀ wa máa já sí wọn. end story. Ìrẹ́ni ọ̀nà abẹ́ ndí ọ̀nà mú. wọ́n apà kúta wọ́n ti rà jù ẹ̀rù. Òṣùpá, ìwọ láwárí o. Dúdú náà ṣe lẹ̀kẹ́ bẹ́ẹ̀ yìí fún kí ó tún dé. ṣe fẹ́ sọ pé òun ẹ̀ mọ̀ ní. ǹjẹ́ ní máa mọ̀ ní màá bọ̀ ní wọ́n kẹ̀yìn àga mi sí ayé báyìí káwọn mọ̀ mọ̀ níbi pé òun tún bá sọ̀rọ̀ èyí tí wọn bá sọ̀rọ̀ jó ni táwọn táwọn tó sọ mí di wẹ̀ láàrin ìgboro tí gbogbo àwọn èèyàn wò mí tí wọn ò sì rí wọn tí wọn bá sọ̀rọ̀ tí inú rẹ̀ mọ̀tò máa yí bíjà ọjà kẹ̀yìn báyìí káwọn mọ̀ pé tó tó ti bẹ̀rẹ̀ ìrírí rẹ̀ ni mo fi kẹ̀ sáwọn èèyàn báyìí. irú ìrànlọ́wọ́ tó ṣe fún mi lọ́jọ́ mi ní àná mo fẹ́ kó ṣe fún ọkùnrin wá pẹ̀lú mi. bí ẹgbẹ́ gbà mí lọ́wọ́ àwọn èèyàn yìí lórí ọ̀nà tá a mọ̀ jẹ́ ní ìbò kù sọ̀rọ̀ tẹ́gbọ́ Ah. máa lọ bí lọ́rùn lẹ̀ ní ìbò kù sọ̀rọ̀ mi kí alùpùpù máa lọ kí ló dé gan-an náà. Òṣùpá ẹ̀bùn ńlá ni Ọlọ́run fún ọ yìí ó sì ní láti fi ràn wá lọ́wọ́ ọlọ́dọ̀ gbẹ́mú la lọ́dọ̀ sẹ́mi ọmọ bọ́yọ̀ ẹ̀fọ́ la lọ. sọ sẹ́pù nù sẹ́pù nù ẹ̀bùn jáde àti kò gan tiẹ̀ ni bẹ́ẹ̀ máa ju ẹ̀bùn la lọ́wọ́ fún ẹ̀bùn kéèyàn máa bọ́ kù sọ̀rọ̀ ẹgbẹ́ hmm? olúwa ẹ lójú mò ń gbẹ́yẹ gidi wọ́n ti gbà ẹ ń sọ fẹ́ pé mò ń gbókùn sọ̀rọ̀ ẹ̀bùn ni nígbà àwọn ìgbẹ́ ògbókùn sọ̀rọ̀ o ní ká gbogbo láyé rẹ̀ ẹ máa gbé bẹ́ẹ̀ kí nínú ọmọ gbé mọ́ wa yìí bàkàtì. kó sì máa wọ o ẹ̀bùn tó ń fẹ́ ló bàjẹ́ yìí yóò gbé ọdẹ mi gíga o àbótí gba gbórúkọ rẹ ni òṣùpá òṣùpá amọ̀ràn káàkiri ayé ni. ọmọ káàkiri ayé. bẹ́ẹ̀ ni. ìyọlọ́sọ̀ mi gbọ́dọ̀ àmọ́ káàkiri ayé bí òpin náà ń yà á lẹ́kẹ̀ẹ́ ti máa ń rà ní. Mm-hmm. ẹ ṣe ẹ kú làákàyè. ẹ ọkọ ọkọ please ẹ ẹ jọ ẹ try láti understand ọ ṣẹgbọn ẹgbẹ mi gbogbo ni mo ní ẹ kú àmì ò mind any amount ẹ bá demand ma compensate yín ṣẹgbọn. ìpè mo máa dá ìwọ tó bá dáadáa wáyé ẹ bá gbàgbọ́ àwọn òkú olùkúlù bá tásì ìwò ìwò mọ̀ báyìí sì kẹ́yìn náà ìpínlẹ̀ mọ̀ tó ṣe ìwò ǹjọ́ ọ̀gbọ́n ọ̀gbọ́n ìyẹn ló pé ìwò ló bàbá gbẹ̀ fún kí wọ́n mọ̀ sí security fún ọgbọ́n ti wọnú bí sọ́nà fún ọwọ́ state tó ń rìnrìn òkú hmm? ọ̀dà ní ìjọba pé èmi náà gbé ìwò ó ti yọ èmi ò dìmá lè kankan ẹ wá máa gbóyè ẹ gbọ́. ẹ gbọ́ wáyé èyí ń sin ẹjọ́ ẹ bá wa ṣe ẹjọ́. ǹjẹ́ ìwà máa lọ kí ló dé ní bọ́ọ̀lù ọ̀bẹ máa lọ. Ọtúbó kìí ṣe ọba mi kìí ló pẹ̀lú mi. Ẹnìkíní àlùmọ́ni bá kìí ṣe ọlá ní ìṣòro Ọgbà tó ẹ̀kọ́ bàlọ́ sí ètò. ìtàn ní kí wọ́n bá ń sọ̀rọ̀ ni àwọn akẹ́kọ̀ọ́ náà fún lẹ́bùn lẹ́bùn kí wọ́n bó sọ̀rọ̀ ẹgbẹ́ ìwé ẹnu tí ìbùbá mi sọ̀rọ̀ kí wọ́n bó sọ̀rọ̀ òkúbẹ́ ìwé fẹ́ mọ́ bá sọ̀rọ̀ kẹ́ ní ìbálẹ̀ mi àti òkú ní kẹlá yòó yòó níta ní èmi fi kọjá mẹ́rì olórí kúkú ni dẹ́rù ló ń jẹ́ jẹ́jẹ́ mi ọ̀pá tèmi kì ẹ ẹ ní gbàdúrà ẹ̀. òjò gbàgbé wo tí mò ń bá wọn ní bá nìkan mo ṣe àgbẹ̀ gbogbo yẹn mọ́ ẹgbẹ́ yẹn tó ń bá wọn sọ̀rọ̀ mo ṣe ó jẹ́ kékeré táyé. ìyá kalẹ̀ dáńjọ́ lójú àbínú ẹ̀ àjùmọ̀bí òkan tààlú ọ̀rẹ́ mi gbọ́ abínú ẹni òkan táìmọ̀ wá wù kílẹ̀ tó kó ṣìkà ohun rere àti ìbàjẹ́. Àlàbí Àlàbí bọ́ọ̀tà. Ah! oṣù màmá mi rárá obìnrin wàhálà mi rán eh, eh. ojú kọjú. ibi nílé mi bọ́ o. àwọn kàtà mọ́nàmọ́ná. mọ́nàmọ́ná bo mọ́nàmọ́ná ju abàrẹ́ ń tó kú mi ò kàtá mọ́námọ́ná ó rarun òsì. tí o sì ẹ dákun kí ló dé tó ń wá mi wá bí kí ló dé kí ló ṣẹlẹ̀ gan-an. iṣẹ́ tí afẹ́rẹ́yìn fún náà la wá fún. dandan ni kẹ́ ẹ máa tẹ̀lé mi káàkiri ẹ máa kẹ́ ẹ máa sọ mi kiri kìí ti jẹ́ ẹ bá yọ ya ayé mi mi o. mo ti ní kí yẹ kí yẹ mo máa fún ẹ. ẹ ǹ sẹ́ kankan mi ǹ sẹ́ kankan ẹ fi lọ́wọ́ lẹ́jàre ó jèlé o. iṣẹ́ wo sọmọ jẹ́jẹ́ fẹ́ gbé fún mi ni. síbẹ̀ wọn àjẹun tó máa ń rẹ́sẹ̀ káàkiri káàkiri kò jẹ́ tuntun sí wa ó ó lè jẹ́ ni wọ́n fẹ́ gbé wa o. ọ̀dà kò burú o iṣẹ́ kí ni o. ẹ mo máa fún yín ní hundred thousand naira. ṣé ń gbẹ́sẹ̀ hundred thousand kọ bó fún mi one million naira yìí ṣe èmi ò ní di owó rẹ o èmi ò ní di owó rẹ rárá ni yọ jẹ mi. hundred thousand ìyá ń jẹ́ o àwọn ah, jèlè One hundred thousand ah, owó ìkẹrẹ kọ gbọ díẹ̀ nínú ìyá rẹ. tẹ ọgbọ́n ìwọ̀n owó jọlọ ń lọ ọ̀dà àkókò wọn ní abayín ṣiṣẹ́ owó dà. Hmm. tọ́míwá mo ti sìn ẹ́ débi tẹ́rù ti ní báyìí báyìí lópin ìgbà tí òṣùpá ti gbà láti ràn ẹ́ lọ́wọ́ jẹ́ kí èmi máa lọ báyìí a tún máa ríra. ó ṣe ó ṣe. ó dìgbà. òkú òkú morocco yóò máa tẹ̀lé kí ni. owó owó yẹn màá sàn dàjì tàbá ṣe tó máa fún yín dàjì tó kù. ẹ wá gba mọmọ dáná kẹwàá àwọn òkú mọ̀ tó bá rí símẹ́ǹtì kìdé wọn ló wọn fún mi dàjì owó nù gbogbo sẹ́yìn ọ̀gá yẹ kó fún lówó lẹ̀. Ah, ìyẹn náà dà àkọ́kọ́ lẹ́gùn kọ́wọ́ díẹ̀ tó lógún ológun ọ̀ gbà ó. dákun sọ màdé ẹ̀sìnbára gáàjì ẹ̀ sísí tó ti lọ gba abọ́ balance tó kù. tó ló bukú ni ọ gbé kí n gbàdájì ní ìsìnkí n gbàdájì ní ìsìnkí. Ah, ó ṣe ilé yóò sọ òkú aládé òní òkú aládé òní yóò sọ. ọ̀dà ẹ ọ̀dà bá ń kó ràjì tí ń bẹ lọ́wọ́ rẹ. ọ̀yá ẹ tẹ̀lé mi ká lọ ẹ wá lọ gbà. orí ti ẹ ṣe pé báyìí náà èyàn ní kí n kárò kí n wá gbó o tún ní kí n má lọ mọ. ẹ sígbà tó wá dọ̀rọ̀ owó lo òun tàbí ìtẹ̀ fún mi mọ́ pé ó ní wá gbowó ó wá mú fún un lọ. Ah, interpreter yẹn ni mo fẹ́ ọ̀rọ̀ owó wúrà lọ rè gbà. ìrẹ́ni rẹ̀ ti mọ súnmọ́ bí ọ̀rọ̀ ẹnu à ń bọ̀ tààtà ní ìṣèwọ̀n wọnú lílọ sọ sáwọn ike gbogbo làwọn ṣe wọlé. sọ ti wọlé ni. ó ti wọlé. àìrọ ah, ni o sọ fẹ́ máa fún wa ní gbódídí sọ ni. ṣé máa ṣe nìyẹn bí ẹni tó yóò kó jáde. àìrọ gbódídí wò lè. Eh, eh, eh. ẹ̀yin dúró síbi ni ó yẹ wọlé ẹjá wọlé. ìjà gbọ́n jáde tọ́jú ọjà bó bó láti wọlé nígbà tá a bọ̀ tààrà tí wọ́n wọnú lílọ sáwá dàbí ìwọ. ókè oh, ókè ó ti yé mi ó ti yé mi ó ti yé mi ẹ ṣe rí fẹ́ǹsì tó wà ní ẹ̀gbẹ́ bẹ̀yẹn kò ga púpọ̀ ẹ̀ lè gbà bẹ̀ wọlé. Ah ìgbókùn ìgbókùn òní làákàyè kan. lójú àbínú ẹni àjùmọ̀ bí òkúta.